الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن جابر رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا دخل الرجل منزله فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء جابر بن عبد الله نبا عليكم ينور فوق وغبا وغاوا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم onímọ̀gbọ́ tó jíṣẹ́ olúwa tó sọ fún wa báyìí pé idha dakhala ar-rajulu manzilahu gbogbo ìgbà téèyàn bá wọnú ilé rẹ̀ wọn náà lọ jáde látàárọ̀ ọlọ́nsìn ni ọ̀darí wọlé alẹ́ ni nírọ̀lẹ́ ni anabi sallallahu alayhi wa sallam ọ̀nà gbogbo ìgbà téèyàn bá wọnú ilé rẹ̀ ọ̀dàkàrà lọ ìwọlé tó wá wọlé yìí ọ̀ràn tí ọlọ́ ọ̀dà kọ̀ ọlọ́ ọ̀dà ṣe ń gbọ̀ fẹ́ wọlé rẹ̀ náà ní bísímìlá alihamudulilá a olùwà dúpẹ́ o lọ́ni ajáde dáadáa a sì wọlé dáadáa òyìn lọ́jáde bẹ́ẹ̀ náà tí ò wọlé má o èèyàn rántí ọlọ́run táǹpẹ̀ ní rántí ọlọ́run ọ̀dàkọ̀ ọlọ́run ọ̀gbọ́lá fún oyin gbogbo ọ̀nà tí àgbàlá máa fi yin ọlọ́run. fàzákàrọ̀ lọ́ha ń dadò kúlì yìí bẹ́ẹ̀ ọ̀ràn tí ọlọ́run ọjọ́ kó wọn gbóúnjẹ fún un lẹ́yìn ìgbà tó wọlé wàá ń da tọ̀ áàmì yìí ànábì ni wọ́n tó gbóúnjẹ fún ọ ṣe tó fẹ́ jẹun tó tún rántí ọlọ́run bó la rántí ọlọ́run bá bá fẹ́ jẹun òun ní ká ṣe bisimilá kọ́ọ̀lá ṣèpọ̀ ànábì ni wọ́n lọ gbọ́ o ǹdí ṣètò ni ó wù yí bọ́ bá rí ọ tó ṣe bẹ́ẹ̀ ọ̀dà tẹ̀ wọlé rẹ ọ̀dà kọ̀ ọlọ́run ọgbóúnjẹ kalẹ̀ ó tó tọwọ́ bọ̀ ọ́ dákọ̀ ọlọ́run ṣètọ́ ni ó wí fáwọn èèyàn pé láàmà bí ìsàlákùn wàlà àṣà ẹ̀rí létà wọ̀ lónìí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kò sí sóúnjẹ o láàmà bí ìsàlákùn wàlà àṣà àṣàyò ń bẹ fún ṣètọ́ ni láwọn ilé mi àṣàyò ń jẹ́ ń bẹ fún ṣètọ́ ni láwọn ilé mi ntẹ́ léṣe ìtọ́ ni kò nílé rẹ yóò ní bọ́ sùnmọ́júmọ́ tẹ̀ níjọ sùnmọ́júmọ́ tẹ̀ sì níjọ máa jẹun kọ́dà bí wò ó rí ọ̀nà kan náà ni o òní kọ́ dákọ̀ ọlọ́run gbà tó dáṣẹ́ wọlé rẹ̀ tó rántí ọlọ́run ọ̀dákọ̀ ọlọ́run nígbà tó fẹ́ jẹun ànábì ní tíṣe ìtọ́ ni ó wù fáwọn ogun rẹ̀ ni pé láàbàbí tàlákùn wàlá àṣà kò sóorun kò sóúnjẹ yàn ní o. wọ́n ń dákàrọ̀ Allah ń da dùkúlì yìí bẹ́ẹ̀ bá wá ṣe kán bẹ́ẹ̀ nígbà tó dáṣẹ wọlé rẹ̀ lóòótọ́ ọ̀dà kọ̀ náà. wọ́n lọ́mọ ẹ̀kúrú hu ń da àṣà ìdí àmọ́ ńgbà tó fẹ́ jẹun kọ̀rántí kọ̀rántí ṣe bisimilayi ọkàn kí oúnjẹ mẹ́lẹ̀ ń jẹ́ ni. yaqulu kí ni ṣètọ́ ni ó wù adraktumul ashaa wàlá màbí ìdàlàpọ̀ oúnjẹ wọn àyè àyè àmọ́ àní sùn yín o àní sùn yín àyè o kí ni òní jẹ́ wọn ó sùn ilé tí ẹni ọwọ́ dákọ̀ lọ. Àràbòjì kọ sálámà táwọn ará ilé rẹ̀ náà ni ó kọ́ lọ́n bẹ́nu sálámà. Asàlámù aláìkùm sálámà táwọn ará ilé rẹ̀ náà. Wọ́n wọlé mẹ́jọ jẹ́ dádì dádì náà làwọn ọmọ kàn wí náà ṣe bí ó ẹkúlé à. dáàpọ̀ lọ kọ́dà bó ṣe sálámà náà lọ sálámà sí àwọn aráalé rẹ̀ bọ́ ọ ti ṣe báyìí kọ́dà bọ́ gbàgbé tí fẹ́ jẹun ọgbọ́lọ́wọ́ kan nu ètè àti ìmọ̀ràn èṣù òun náà sọ fáwọn èèyàn pé àdàrọ́kùtùmọ̀lá àṣà oúnjẹ nìkan ní bẹ́yìn wàlá màbí ibi yìí ṣe ibi tá a sùn tọ ẹdínkòdì méjì wà ìlànà kòrè láha ìdá tó àánú ẹni tó wá wọlé tí ọ̀dà kọ ọlọ́run ọgbọ́n oúnjẹ kalẹ̀ náà kò tún dá kọ ọlọ́run ṣètọ́nì náà ní kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì ṣètọ́nì rú ilé ni pé àdúrákùnmọ̀lùmọ̀bí ta wàlà àṣà àtúnjẹ àtún níbẹ̀yìn àyẹ̀wò ẹ bá jẹun tán á tún sùn ṣètọ́ ni bá ara ilé náà jẹun ṣètọ́ ni bá ó sùn pẹ̀lú wọn ilé ma àwa ni wọ́n lé ọ kí ló wọ́n ṣe ní lé ọ ìwọ lọ gba ṣètọ́ ni láàyè gbogbo àwọn nǹkan kínkìnkín tá a ṣe tá a fi máa ṣoore fúnra wa tá a fi máa protect ara wa àti family wa ẹ̀já lọ́ọ́ máa o àràǹtí lé ṣètọ́ ni kò lè rẹ ọmọ kí ọmọ gbọ́kọ̀ ọmọ dákọ̀ ọlọ́run inú ṣètọ́ ni ẹ̀dùn torí náà akhrajahu muslim alimami muslim ló gba hadithi ńláńlá yìí wá ẹ̀kọ́ pàtàkì tá a kọ́ òun ni pé oríṣi ọ̀nà mẹ́ta ni ṣètọ́ ni ọmọ fi bọ́mọ ànábì àdámọ́ lò níbàámu pẹ̀lú bóun náà bá ti ṣe bọ́ bá wọlé rẹ̀ ṣètò ni ó sọ fáwọn ọmọ ogun ẹ̀ pé kò sóúnjẹ kò sóorun táwọn ilé kan o kí ló ṣe kí ó fi wà ń rúpò bẹ́ẹ̀ òní kan dákọ̀ ọlọ́run ọba ti ń dáṣẹ̀ wọlé kan dákọ̀ ọlọ́run ọba ti fẹ́ jẹun ẹni ó dákọ̀ ọlọ́run gbà tó dáṣẹ̀ wọlé rẹ̀ tí ọ̀ràn ti dákọ̀ ọlọ́run gbà tó fẹ́ jẹun òun àti ṣètò ni wọ́n jọ jẹun o àmọ́ ṣètò ni ò ní sunrú inú ilé bẹ́ẹ̀ ẹ ti lé ẹni tí ọ̀wá wí kankan nínú méjèèjì nǹkan ọmọ bá ń dákọ ọlọ́run béèyàn bá dáṣẹ wọlé rẹ̀ ọmọ ká fẹ́ bísímìláì béèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ sí jẹun wọ́n tẹ́ni fún ṣètọ́ ni kọ́lá wọn tẹ́rọ̀gì fún wọ́n sì gbé oúnjẹ kalẹ̀ fún bọ́yá òun náà ṣe sọ pé àdàrà kùn mọ̀lẹ́mọ̀bí ta wọ́n là àṣà àtúnjẹ àtòun ní bẹ́yàn yìí o lọ má ṣe wá lẹ́ni tí ṣètò ni ọmọ bàjẹ́ wọn o má ṣe wá lẹ́ni tí ṣètò ni ọmọ sùn pẹ̀lú rẹ̀ ní ilé rẹ̀ o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه nípa níta kéde lánàá pé tíọ́rà tí awí yìí ó ti wà nílẹ̀ o pínpín sí ní lọ́fẹ̀ẹ́ o kì í ṣe kíta o mo rí táwọn kan sẹ́ndì mẹ́sẹ́gì pé èèlò là ń ta àtà o ń là ń kéde yìí o ẹ̀ pínpín ní lọ́fẹ̀ẹ́ ní àwọn tó gbowó rẹ̀ kalẹ̀ ní àpín bẹ́ẹ̀ náà sì láṣẹ pẹ̀lú ògùn ọlọ́run àtúnwá rẹ̀ nìkan lánàá tó ń tún nǹkan kan kún ọlọ́run fún náà ládàá ó ní nítorí àwọn tí ọba sí ń lọrin ó ti wá ṣe fọ́ọ̀mù kan online form tí ò ní gbà yín ní bóyá ṣẹ́jú kan sí méjì ọkọ̀ ọkọ̀ yín ọkọ̀ mọ́ṣáláṣí àbí ilé kéwú iye ẹ̀yin tẹ́ wà nílé kéwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdírẹ́sì yín fóònù nàmbà yín tí òfin ní nídìí ìgbẹ́ kọ̀ọ̀kọ́ wá àwa nítorá ní àkọ́kọ́ gba gbogbo nọ́mbà ìkàlẹ̀ ká tó mọ mélòó ní ọ̀kan ilé kéwú àti mọ́ṣáláṣí kọ̀ọ̀kan láti lè má wàá dààmú lórí pílátífọ̀mù tẹ́ẹ̀tì ń gbọ́ lẹ́kítọ̀ yìí náà wọ́n ti sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ kàféèlì fọ́ọ̀mù ni pẹ̀lú ògùn ọlọ́run ọkàn sí ni ẹ̀yìn ọba sì wà ń lọrin tí táǹkẹ̀ gbìnà ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ náà ẹ̀wọ̀n pé táǹkẹ̀ la ní wọ́n máa lọ lánàá ní mọ́júmọ́ òsùnà lèkè òsùnà tó wà ń bẹ̀ o ẹ̀yìn náà lè fíìlì fọ́ọ̀mù ọ̀là bí yẹn bẹ́ẹ̀ lọrin náà òun náà lè fíìlì fọ́ọ̀mù ẹlòmíín sì lè pé òun ọ̀ àwọn ta ní ẹ kàn sí ustaz Yusuf ẹ̀jẹ̀ ń pè nọ́mbà jẹ ẹ lè pè é pẹ̀lú pé lè tó báyìí mọ́ṣáláṣí báyìí àti gbogbo information ti ń bẹ lórí fọ́ọ̀mù yìí náà fóun náà lórí fóònù kọ́ba lè jẹ́rọ̀ nọ́mbà tiẹ̀ zero seven zero six three zero six five three eight nine tí ẹnìkejì rẹ̀ Malam Misbah eh, ẹ̀ nọ́mbà tiẹ̀ náà ni eh, zero nine one two nine zero eight nine nine nine nine. اللهم مسع سيرهم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم